أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين فلا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه من يوت الحكمة يا خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت تكون ولو وبلا نجده à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́rọ̀ nǹkan bá jù ní àtàwọn ará rẹ̀ àtàwọn sùpábà rẹ̀ àmìtẹ́lẹ̀ wọn bá kó sanú àwa náà pẹ̀láwọn òbí wa àtàwọn àlùfáà الإمام الصحيح بخاري الإمام بخاري رحمه الله من قوانين الإسلام في عن قلوة ناني يقول في حاج كتاب العاجنة لعن كلمة كتاب فضائل المدينة لازم دفن مدينة لعن يعني كلوة في حاج ما في زيارة مدينة iṣẹ́ hajj kò sí madina in fact ẹ̀ máa fi hajj bàdí madina hajj rẹ̀ dúró àmọ́ dẹ́ àjò nígbà tí wọ́n ti ní kí ẹ̀rin ìrìn àjò títí báyìí kí ẹ̀rin ti ziyara mọ́sálásí alẹ́bí Muhammad sallam ní madina àmì ìṣẹ́rẹ́ èèyàn gbúra látọ̀rọ̀ iṣẹ́ ti ń yí kankan àti máa fi mẹ́ta máa fi harami mẹ́ta máa fi ànábì ní madina àti máa fi Jerusalem ọlọ́mọdé ọlá kùrọ̀ àwọn kìtìrí ń yọ alẹ́nu lórí ẹ̀ ọdún tó gbàgbà láti gbà lọ́wọ́ wọn lọ́ọ̀bà ọlá kùrọ̀ ánà kẹrì ìtàn kalọ́ náà ni fọ́dá ìlú mùsùlùmí ọlọ́fin bẹ fún ìtààbò fọ́dá ìlú mùsùlùmí ọlọ́fin bẹ fún ìtààbò mùsùlùmí alẹ́kẹ̀rẹ̀ kẹrì kúta one thousand eight hundred seventy four lábẹ́ rárá àbí láti lá nínú seventy five lábẹ́ láti all right. 1000 àwọn ìlú Madina ní ìgbúgbẹ́ rẹ̀ rí àbí ìgbúgbẹ́ èjì Madina lọ́n tó gbogbo ọlọ́sọ́ nílé ìlú Haram nínú láti bẹ̀ fún Madina ni ó fi di Haram ìbẹ̀ olùdí bá fi ká Haram ibẹ̀ tí ẹ bá ta ẹran ẹran sọ̀bẹ̀ ẹran bẹ̀ èyí mi sọ̀bàlà mẹ́tẹ̀ ni àwọn mẹ́ta èyí sọ̀bàlà ibẹ̀ kọ̀ọ̀bàlà ifọ̀ anjọ́ ni. Ala Imam Bukhari rahimahullah حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن هشام عن أروى عن عبده عبد الله بن زبير عن سفيان بن أبي زهير أنه قال سميت رسول الله صلى الله عليه وسلم يقول قال أبي زهير قلت مقبوع إلى النبي صلى الله عليه وسلم يقول تسفق اليمن وصفوا لهم لما يمن فياتي قوم بالسونا يتعملون او يوا سقع ما كانوا باك بأهلهم بحوا يبيوا من عطاءهم عن بعد والمدينة خير لهم إن لو كانوا يعلمون lórí lórí fún ìdarí sí tí wọ́n bà ní ìfikún wọn lọ sí ìgbé jùkú wọn gbogbo ìlú Madina lọ tó ṣe ó ṣáàmù بينهم وفقه الإسلام ويأتي الناس يجلسون ويتعملون بآلين أو يوم تقع وما تقع ويرموا وما سوالك كريم لكي رام يدي ومن عطاءهم بسلوا والمدينة خير لهم لو كانوا يعلمون مدينة تلوريكون ويعتقوا وما بين تفتح العراق لين ووسب العراق وياتي قوم يسلون ويتحملون بآلهم او يوم تقاوم بما كاكل كلوا هذا بما من اعطاهم تذكر المدينة قالوا لهم لو كانوا يعلمون مدينة لولو رزمو تقومني إليه وانوا علامة نبوة النبي محمد صلى الله عليه وسلم من توصل لجواج من صلى الله عليه وسلم wọn ti ṣẹ́gun sham wọn ti ṣẹ́gun iraq wọn ti ṣẹ́gun yemen gbogbo látò lera wọn yìí ṣé ọ̀pọ̀ ní wọ́n jẹkùn yemen yemen náà ni àwọn mùsùlùmí kọ́ wọ̀ kó tó wọ sham kó tó wọ iraq ó di é bíbélì náà ọlọ́run kọ́ قال إمام بخاري رحمه الله وان قوان سكتونا سمسك باب إيمان يا رزوى رجل إلى المدينة باب إيمان في يوم قدس مدينة إيمان بوا إيمان في العي بدي مدينة با إيمان ودي يرد با إيمان في العي إيمان في مدينة níbi عمدا فاني من yẹ kúrò حدثنا إبراهيم بن منذر حدثنا عنس بن إياد قال حدثني عبيد الله بن خبيب ابن عبد الرحمن عن عفص عن عاصم عن عبد هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال سيدنا أبي هريرة رضي الله عنه إن الإيمان فيارز إلى المدينة كما تعرض الحية إلى هدرها الله أكبر حديثه بأو ما كان عند المدينة وقت به وقديث في ما فيه الحديث إلى المدينة قد يعني بكي صلى الله عليه وسلم إن الإيمان تجد إيمان فيارز إلى المدينة يقرأ سرده يقرأ دليله يقرأ المدينة كما تعرض iye tó ìfì òjìlá bí ibi tó ti kára sínú owó rẹ̀ tó lọ bá dúró bí ó bá dúró tó ti pàpà sí inú owó rẹ̀ bẹ́ẹ̀ náà ni imani ìkọ̀lá pẹ̀lú ìjọ ìkọ̀lá bẹ̀rẹ̀ sí madina ni ó di wa ìlú yẹn ní àgbẹ̀rẹ̀ pọ̀pọ̀ ọlọ́wọ́ ní ìwẹ̀ nìkan láti ziyara rẹ̀ lọ́ba ọlọ́wọ́ akọ̀rọ̀ ánà kẹlẹ́ لا إله إلا الله قال إمام بخاري رحمه الله babu ism man kana ahlal madina babu ism man dike ban dike ban huwe ti fara madina báwọn èèyàn máa hun ètò wọn ọgbà ara madina báwọn ìgbógun ẹ̀sẹ̀ ńlá tó ní ìgbè tí fún ìsúnmí ọmọ ayá rẹ ẹ̀sẹ̀ ńlá ni ó bá pé ara madina al madina ló ti bá ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ńlá ni mo máa sọ̀rọ̀ kan àìní àti àṣẹyànjú iná báwọn yẹn sọ̀nù irú kára tí ó wà bí ẹ̀mí ṣéwù kọ́ ń pè mọ́ra ápẹ̀ ẹ̀mí ṣéwù lẹ́ ń pè ọ̀rọ̀ ẹ̀ ọmọ ọmọ lóyìn ẹ̀mí ṣéwù ó fẹ́ bú àwọn títà ní Madina títà ní Saudi títà ní ràǹkúrú títà ní bọ̀ títà ní rọ̀bọ̀rọ̀bọ̀rọ̀ kíkẹ́ ó ti kí ó fi náírà ní Saudi ó ti kó máa bọ̀ rẹ̀ ó di pé à ìgbà nẹ́bì ni gbogbo ìgbà máa yọ ìfẹ́ ìgbàgbọ́ rẹ̀ ni wọ́n ti ń gbanu àtẹ́lù náà kálí pa ìlú àdúgbì ní ní ìlú ìfẹ́sìn àti ìlú ìgbà nẹ́bì sílá mi ó di wa ní rí nìyẹn ní máa nífẹ̀ẹ́ ànẹ́bì àti gbogbo ìgbà yìí ìgbà nẹ́bì sílá mi tí ó bá inú òwe wọn tó yanjú wọn ní kíni ayé gbogbo ajá ni babu ismin qala aran dina babu asbihu tifara madina حدثنا حسين بن هريس أخبرنا فضل بن دعيب عن عائشة رضي الله عنها وهي بنت سعد قالت سميت سعدا رضي الله عنه قال سميت النبي صلى الله عليه وسلم يقول عائشة عائشة ومبني سعد بقوتي سعد sáàdà ọ̀hún tó òun gbọ́ tí anabi muhammad sọ́dọ̀ gbọ́ pé láyà kúkú almadina adùn ilá an máa olùkú máa yana máa olùmínà hufin máa allahu akbaru allahu akbaru ọjọ́ sọ pé ẹni kan ní máa dìtì fara madina ó máa ọlọ́wọ́ yọ̀dà bí ìgbọ́ tí máa yọ́ lára omi ọjọ́ ìyàgbọ́ bí àdéhìí máa hùn bẹ́ẹ̀ ló lóòtú yóò bí dàgbò ní tẹ̀lé pẹ̀lú gbúrò ẹ̀mọ̀ ó di ọlọ́ọba subhanahu wa ta'ala mọ́jọ́ bí ti mara bùdínà ọlọ́ọba ọba qur'an karim ọba láìlúgbà báàbù àtàmùlùmọ́dínà báàbù ìdáàbòbò àbí ewu fẹ́ńfà fẹ́ẹ̀kì burúkú bàdínà حدثنا علي بن عبد الله حدثنا سفيان حدثنا بن شهاب قال أخبرني عروة سمعته أو اسامه رضي الله عنه قال أشرف النبي صلى الله عليه وسلم على أطم من أطام المدينة فقال النبي صلى الله عليه وسلم فقال أو ترون ما ما أرى سائرين كتموه او ترون ما أرى إني لأرى مواقع الفتن من خلال بيوتكم مواقع الفتن مولي أوان فتنة ني أوان bí ojúmọ́ kérò fi ní kan sí àwọn olókùnkọ̀ kan bẹ́ẹ̀ ni àwọn àyíkú ti máa kú sí bàbá ọmọ amar bọ̀sùfìyàn ibn kafir an zuhuri ọlọ́ọ̀bà fún àwọn àmì fìdí náà yàtà kìyàmà ọlá kùrán al-karim ọlá aláìlélá bam àpá bàbá bọ́ òfìmín onífìdí náà azim al-fitan bi ihtilal al-bukhari ما تنطلون سنيا الودية تو قتل النفوس في وصف المدينة وزما طويلان المدينة الدنيا بتدعون كل عمله باب قال إمام بخاري باب لا يدخل دجال المدينة باب دوياتي دجال دوري بجل وقني ولو مدينة وصل بي دجال ونيوة عبد المدينة في مكة نيوة مسيو دجال نفاجئ مدينة النبي يسجد لما حديث كبير باب قال امام بخاري باب لا يدخل الدجال مدينه باب جاكيد الدجال هو مدينه حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني اسماء ابراهيم بن سعد عن ابي عن جده عن ابي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال باب لا يدخل الرؤبة المسيح الدجال ẹ̀rú ìsẹ́kọ̀kọ́ ẹ̀rùnkúrò kò ní ìdínà ra'a yau ma'izin sílọ̀ abuwa bẹ wọn lẹ́kùn méjì ní ọmọ dínà mẹ́rin ọmọ alákùnlé bábi makalaka ni gbogbo báàbù kọ̀ọ̀kan gbogbo lẹ́kùn kọ̀ọ̀kan àbáyíkà méjì wà mẹ́rẹ̀ tí ó dìgbà dínà lọ́wọ́ láti wọ madina ọlọ́ọ̀bá sọ́kànà wọ̀tàálá àmì bẹ̀rẹ̀ méjì tí ó dìgbà láyé ọlọ́ọ̀bá لاني ولو ما بقصة من وقت ولو بعلاء القرآن الكريم ولا لا إله إلا الله قال إمام البخاري رحمه الله عبدنا إسماعيل قال عبدني مالك بن عيم عن عبد الله المجرم المجرمري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم على أنقاب المدينة ملائكة gbogbo àwọn ìlú tó àwọn ọ̀nà tó wọ ọ̀pẹ́ àbíbí bí nìkọ́ọ̀bù ní ọláìtí náà lóòwò sí ṣe gbogbo àwọn ọ̀nà tó gbogbo sọ́rọ̀ Madina àgbàlẹ́gbà mẹ́rin kó gbá taon kódà dẹ̀jẹ́l taon ní ọbẹ̀ bí dẹ̀jẹ́l ní ọbẹ̀ ọlọ́ọ̀bà mọ́jẹ́ taon wọlé ní kọfí tiwa náà ọba sanu wọlọ́ọ̀bà ọlá Qur'anul Karim ọlá ilẹ̀ حدثنا إبراهيم ابن منذر حدثنا وليد حدثنا أبو عمرو حدثنا إسحاق حدثني عنس بن مالك عن رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس من بلد إلا يدفعه الدجال إلا مكة ومدينة الله أكبر يخلع من نقابها نقب إلا عليه ملاعكة صافين يعرسونها ثم تجد المدينة بأهلها بأدفات يولد كله كل كافر ومنافق الله أكبر الله أكبر وسيدنا أنس بن مالك رضي الله عنه كان في سبايك ليس من بلد كسلنا إلا تقوه بالدال يقول لك يقول لك يقول لك يقول لك إلا مكة ومدينة مكة ومدينة وتبقى لك أنت المنزل هو نان إلا مكة ومدينة ليس له من نقابها وسياي كان إيه كان بيونا كمين أودي من قبل إلا عليه الملائكة الصافية كان ملائكة الصافية به يكون بيجي بدل هو بيولي يعرسونا سنجابوا أوان المدينة ترجو المدينة من أهلها أسفل الرجفات ابن وعمي كتان راجلين هذا التعليم اللي عن هذا التعليم ويخرجك الله كل كافر ومنافق ونوع بجد يبقى ابو مقاتل المنافق في المدينة هذا يكون بهم او قالت ان انما بقوا مؤمنين كانوا يجي على في آه في ما نسمى بينا نيه ولو بقى قصة لنا وكما لو بقى لا القرآن الكريم حدثنا يحيى بن بكير حدثنا ليث عن عقيل عن ابن شهاب قال أخبرني عبيد الله عن عبد الله بن عتبة عن أبا سعيد الخضري رضي الله عنه قال هم صلنا بسيد الخضري رضي حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثا طويلا عن دجال حدثني حدثنا رسول الله صلى الله عليه وسلم طويلا حديث براس ورقاء عن الدجال بعد الدجال فكان فيما أحدثنا به أن قال ابن قول سبحان فكنا نقي بعد الدجال وكان نقيات الدجال وهو محرم عليه أن يدخل الكتاب المدينة bẹ́ẹ̀ni yóò dé ọdún wọ́n kọ̀ fún aráàmù ní fún láti wọnú nìkún lu Madina láti wọnú gbòrò Madina dáadù sí báhìm lọ́sí bin Madina àwọn ètò kan tó wọ́n bá ti ti Madina yàrá àmàláìkà ya haɗu ilẹ̀ yau ma idan rajulun ba huwa khairun nas arákùnrin kan wá yọ sí wọn lọ sí dáadù náà yàn min khairun nas au min khairun abinda wọn ti dáadù ويقول أسأل أن الدجال فنقول الدجال هو يقول مدينة الذي أنتفنا عنك رسول الله رسول الله صلى الله عليه وسلم هو وقال من صلى الله عليه وسلم من قال فيقول الدجال الله أكبر يلقي أرأيت إن قتلت هذا ثم أهيته هل تشكون لي في أمر wọ́n ní lórí ti wà á fún tó ń bá nìyẹn yìí bí wọ́n pẹ̀lẹ́ yìí mọ́ tó dìde dé bí wọ́n sì ní ọyẹ ọ̀gá ìlà bí mi ọlọ́ọ̀bà tó di bá sùn fẹ̀yẹ̀kúl tí wọ́n ń pàdùmá tó àpá lẹ́yìn náà yóò àtúntọ́ فيقول إن يحييه مصرف فقال والله ما كنت أشد بصيرا مني اليوم يقول الدجال اقتلوا فلا أسلط عليه الله أكبر يقول على قرآن حين بدأوا يهيه قد أكبر والله ما كنت قد أشد بصيرة مني مني اليوم يقول والله يو ذن تقبل ينقى له

الله نبي الكريم وعلى آله عدة الكريم صلى الله نبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله وبركاته bákan bí ilẹ̀ ní ìfẹ́ bí ìlú kọ́lé apàrà sí kìámù kan ẹ̀ àbí ilẹ̀ ọ̀tọ̀ apàrà sí ìlú sínú ìsìlẹ̀ ń bẹ̀ ìdáwí ìtẹ̀lẹ̀ ìdáwí ìtẹ̀lẹ̀ àmọ́ ọ̀pọ̀lẹ̀ rẹ̀ lónà kò yí bá ìtẹ̀lẹ̀ náà ó díẹ̀ wà ọ̀lá òtà àmọ́ ilé ìtẹ̀lẹ̀ irú yemen láyé ní islam gẹ̀rẹ́ lọ́nà ní kọ́ntù di ìgbà bẹ́ẹ̀ ni iraq ayé umar bin khattab radiyallahu anhu ó díẹ̀ wà ọ̀lá òtà àmọ́ náà wa alaikum salam tó lọ. Uh, muhammad saheed láti mọ̀ǹdó ó ní àwọn ní àgbàlagbà ní àdúgbò àwọn bàbá àgbàlagbà ní àdúgbò àwọn èyí tí òun wá kẹ̀kẹ́ márùn-ún àwọn tó bá ti di inú iléyà àwọn ọmọ rẹ̀ máa ń pa ẹran iléyà lórúkọ rẹ̀ báwo ni iléyà yìí. <coughs> àwọn ní àgbàlagbà aládùúgbò àwọn ìgbọ̀n ìgbọ̀ àbí kí kí wọ́n kàtí márùn-ún àwọn ọmọ rẹ̀ máa pariwo fún fásitì fásitì tó bá kún ẹ̀ tó kù ìdìlà ó ti tún rárá ó ti tún kírun mí nu lé kí n máa fi olóyìn tó ti dáná àmọ́ lẹ́bí kírun rárá ewé lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ nílùú gan kó tó kírun ìdìlà lọ́lá òtí àlàálẹ̀ ìsàlẹ̀ àyẹ̀ kò sọ́ bí mùsùlùmí ó ti yé wa fún àpẹẹrẹ jẹ ni náà. Uh, Abu Hikma, Olóhun dé technical question nítorí òun bèèrè ni pé who is Inyas ta ni Inyas. ọ̀rọ̀ wẹ́n mi ṣe Inyas ni ọ̀kan nílẹ̀ pọ̀ láàpù ni wọ́n tó ní Ibrahim Inyas nínú àwọn tìdàníyà ni òun mọ̀ pé òun ni Khalifa Ahmed Tijani ìdílù kan ní kọ̀ọ̀lá ní Senegal nígbà Inyas ni Ibrahim gan ló kọ̀rọ̀ Ibrahim Inyas obìnrin nígbà gbogbo nígbà gbogbo nígbà kọ́ ni lọ́wọ́ fún ṣòro lọ́dọ̀ bí ní kí ẹ̀kọ́ alájọ kó ojú omi ìwọ̀n wọn mọ́ Alaikum salam dìlà ọ̀tàtù. Wọ́n tún sí ìdìkan tí pé lé kò wà àgbàlagbà ẹ̀ tí sí ìdìkan tí pé kò lè tọ́ nínú oníṣẹ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó sàánù wà fẹ́ẹ́ tí máa kírun díẹ̀ tẹ́lẹ̀ tó gbúdọ̀ wá àti ìkírun mọ́ ìyàrá kò sí àká ìjọba ni dáàmà nínú àwọn mẹ́tẹ̀mù ṣòro tó sọ́láàt mẹ́sàn-án àlà ákúrú wà ń bẹ̀ ẹ̀dá ká yẹn fún bẹ̀ gbàgbé ó gbúdọ̀ sí ìkírun lẹ́yìn kó burú tó ó di yẹn àmúlá tí kì í kí wọn tẹ́lẹ̀ náà lẹ́yìn kò ní ẹ̀sùn sí ó di bẹ̀ eléyìí ní ẹ̀sùn wallahu ta'ala bí àwọn mọ́jìdì mẹ́wàá má mẹ́fà kan bẹ̀ láti pé kí ẹ̀ tó lè kẹrùn bí náà ni àlàákùlù kí ẹ̀ nílà káì kó máa tó ṣe ó díyẹ̀wà wallahu ta'ala alam náà. ṣé àbúrò ìfún pé ọgbó. eléyìí fásitì ní ọgbà pẹ̀lú máa bá àkàrà bí ìdílé ìjọba àwọn bò ní góòrà àbí nígbà máa bóra wọn títí kò sí la ó di eyín ọlọ́run pàlọ́ wọ́n á lékún sí láàbẹ̀lẹ̀ yóò ní ẹsẹ̀ ìṣe kọlọpọ̀rọ̀ yìí àwọn ìṣe kọlọpọ̀rọ̀ rẹ̀ kò ní sí kìlò fún mọ́ àmọ́ ẹ̀sẹ̀ àbí ètùtù yóò gba ẹ̀fẹ́ rẹ̀ ó di yé àtẹ́kọ̀ọ́ yọ bẹ̀rẹ̀ sí àtọ́kọ̀ yẹn wọ́n ń pọ̀ sí orí ìpínlẹ̀ ti dàrú gbogbo tí èèyàn wà nǹkan kò sí ìgbìmọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ kò kò sí àtúnṣe fún ma ànábì lórí ìrùsọ̀ sílẹ̀ pé rúfin àfẹ́lẹ̀ máa ń sọ̀rọ̀ àfẹ́ ṣe àlùfáà ní abigbé fún ìpínlẹ̀ mẹ́ta àfẹ́lẹ́ àtàyà àkẹ́lẹ̀ mọ́ ń kéré jù dàgbà ọ̀gbọ̀n àti tó ní àrùn ọkọ̀ tó ti dàrú

olóòlé mú gbó àbí olóòlé mú olùsẹ̀ àbí ní nǹkan mú káàkiri gbé ojú ìtàn náà mú ní ìdíni ó di etí kíní kó ní ìyàn òsílẹ̀ fẹ́lẹ̀ àbí ọ̀sẹ̀ ìdíni kó máa mú ní ìdíni. omi fún àwọn ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ àbí ìdí wọn kẹ̀kẹ́. wọ́n ṣe gbúgbà rẹ̀ ni ọmọ sọ̀wọ́nù wa ìtọ́ni ọ̀kọ́lọ́ni kò tọ́ni Eh, ìgbẹ́lá kọ̀kọ̀ gan an ọdún mọ́lù náà gbogbo lóye sáré gbogbo tó gbé lọ gbogbo ìgbà ara tí ó ti kú ẹ̀yà yóò gbé gbogbo sí ara tí wọ́n fi báyìí wò ìgbà náà ìgbà dé mu ṣùgbọ́n ọ̀nà táwa ni ilẹ̀ ṣùgbọ́n lọ́kùnrin àdó àti ìlú àdó ọ̀táwa ni ìjọ ọ̀nà kan lọ́kùnrin wà lá àwọn máa kọrin kan máa lọ níwájú mọ́ máa jẹ́ bá ìlú lọ lẹ́yìn máa máa jẹ́ ó bá mi ẹni ẹ̀kọ́ ẹni èdè tí ìjẹ̀jẹ̀ ìdáni ní bá ń bọ́ lẹ́yìn máa máa jẹ́ ó bá mi ẹ̀rọ lọ́nà dínà náà ni dínà tí wọ́n fi sínú Usman mọ́nà àwọn fún ọmọdé ọlọ́run àwọn fi dínà tó sọ̀rọ̀ náà mo dínà pàṣẹ náà Usman dínà náà ni ọjọ́ tí ó ní pápá ní àwọn èèyàn ní nígbà fìtínà yóò ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì lérò lẹ́nu bí lérò lẹ́yìn ní nǹkan bá fún wọn ni ó lè ó máa pa fìtínà yẹn ní tẹ́lẹ̀ dòní ó di àwọn táyì sáà wọlé bá wọn náà ní bá látà ikọ̀ wọn ní bí gbígbà wọn lánàá ni alágbò ní orí ìwọ àwọn alágbò ti wọ̀ mọ́ aláà àà lè rí wọn pa ó wọn báyìí wọ́n wọ̀ lóhun ni ọjọ́jọ́ pọ̀ wọn sàrá ìlú alágbàtún wà ládùúgbò wọ́n ti ló láwà ní báyìí wọ́n ò ní wọ́n mọ̀ pé gbogbo láwà ní kọ́tí ní alágbà ọlọ́run kó sàlọ̀ wa. wàhálùkùmù sàrán bẹ̀rẹ̀. orúkọ tí báwo ni kò ní sọ̀rọ̀ kọjú ní ìgbà tó kàkó ní ìgbà dábùrú mi ò kọlu kàlẹ́ àfihàn láti kọlu nígbà bẹ́ẹ̀ ní kọlu kọkọ kó kọkọ jẹ́ alámi wọ́n lè bọ̀ fẹ́ àyà eléyìí lẹ́nu eléyìí ìtura ní ilé ọtí ní ìgbàgbọ́lù. wọ́n máa jọ ọ̀yọ̀ lọ níwọ̀n wà títúmọ̀ rẹ̀ láburú títúmọ̀ rẹ̀ burú lè ṣe yẹ nígbà wọn ọmọ wọn títí sọ́kùnrin kò tó gba ìsìlámù oró mọ́tò gbọ́dọ̀ níbi ara mọ́tò abdul kaba máa jẹ́ abdullahi ìdí wa irú múni jẹ́ abúrírà abdulshams ní jẹ́ ẹrú òrùn níbi jẹ́ abdulshams máa jẹ́ abdulrahman ó di wa wàhálà ó di tó jẹ́ láti yẹn jẹ́ ó kò tó padà irú ọ̀fà yìí ni ó dà bàtà lọ́yìn yẹn àgbàtúndolówà fún wa ọ̀kan jẹ́ aliyu babatunde fún ó fún wa olùkọ́lẹ̀ ní ìlú kan àbúgbẹ́ tó lè máa ní àlíyù bàbá tó lé olúwa fún wa olúwa ló fún wa kí ṣe ẹgbẹ́ kan mọ́ máa jọ ni nígbà olùkọ́lẹ̀ burúkú ni ọ̀sán ti yẹ òun yẹ yẹ ìfẹ́ fún wa ilé yẹ olúwa fún olúwa ló fún wa lélẹ̀ yìí wa ó ti yẹ gbódìmọ̀ ó kún papọ̀ àlíyù bàbá tó lé fún wa àbí kíkan ó ti yẹ àlíyù bàbá tó lé olúwa fún wa ó di ẹgbẹ́ tí máa e, O mí ó di é ìjẹ́rí nìwọ́n láàwọ̀ Ìkẹ̀yìn àti sọ́jú ní àtàà kàbírù, a ti gbọ́ àtàà kẹ́ ti gbọ́ àti sọ àfáà lóyún jẹ́bà ara jẹ́bà kan yìí ọba yorùbá àfáàbò wọn lólo òun náà ń kọ́ sí ní kọ́ sí tọ́yẹ̀ ní ìṣẹ́gbẹ̀gbẹ̀ ọ̀rẹ́ láàmà tó máa ṣe nù wọn ò ní mú kí wá wọn ò ní mú kọ́ ìsìlámù wa àwọn àtàbúrúkú bọ́ọ̀ sí ìkẹ́ náà wọn sábà máa bí kí kàbí náà yìí gbígbé ọjọ́ ọdún kọ́ tọ́yẹ̀ lọ́sọ́ fi sọ wàsílà àgbà àbí àgbà kọ́lé nígbà yìí ó díè wà ọlọ́wọ́ bá sọ ọ́dà alámúta ọgbà yìí wà ọlọ́wọ́ sọ wà nù ìtìlú ni náà wà á nù sílẹ̀ jùlọ. Ala àìmà ní àlùkùnmà àwọn àjọ àìmà bímọ imam imam ẹyọkan àìmà jẹ́ imams Hmm. olójú kò kò dínà láàrin wọn. imam alu bẹ̀rẹ̀ oúnjẹ bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ hmm. dad ẹn nígbà wọ́n tẹ́ kò kò kiri ọlọ́ sí madina náà mọ́ kò dúkù dínà lọ́ọ̀rì kí ó lọ́ọ̀ náà máàlì kí madina jókòó bẹ́ẹ̀ ni ilẹ̀ yàrá dùn Hmm. ọ̀rọ̀ yẹn dáa lọ́dẹ̀ bí tùmà ó sọ́dẹ̀ ni ọba kì í sọ̀rọ̀ àlébì ni ìpè ní ọ̀rọ̀ àlébì yẹn ní aburú bẹ̀ ọba kẹ́kẹ́ nífẹ̀ẹ́ lú ẹ̀ ọba burú bẹ̀ ó ní ìfẹ́ lú ẹ̀ bí rẹ̀ ẹ̀rẹ́ wí ọlọ́ọ̀bá ti darí ìfìdí nàìjíríà ọlọ́ọ̀bá tó bá bíbẹ̀ ó kọ́kọ́ mọ̀ lọ sí ìlú ẹ̀ náà ni ó ti mọ owó orí fún ìfẹ́ náà ni ó ti yé wa tó kí ẹni fẹ́lú rẹ̀ ọjà kí ẹni kọ́ wà lórí mẹ́rin kọ́ wà lórí mẹ́rin yẹn orí ń kí kẹrẹ mọ́ lọ́ọ̀bá ni ó di yé bọ̀ǹda sí gbogbo ọ̀la ẹ̀ lọ́wọ́ gbẹ́kún wọ́n ni bíbí bí kìlú lọ́wọ́ mọ́kà kí ẹ gbọ́ lémi kó bẹ̀rẹ̀ bí kò kí n sunkún kí n sunkún wọ́n ni tètè ó kó kí ẹ lọ báyìí wọ́n fún ti yíwẹ̀ ìwà ẹ̀ ìwọ lùkà ìwọ ni ìlú mo ní kìlú lọ kí ẹ gbọ́ àwọn kìlú lémi kò bá dì ó di é ọlọ́gbọ̀n ọlọ́gbọ̀n fún pé ọdíwà tí wọ́n lọ sí ojú ogun ọ̀lẹ́yìn tó pín gẹ̀rímẹ̀ fún èèyàn ọkọ̀ orí ìsára mọ̀dínà wà fún ní gẹ̀rímẹ̀ gan ọkọ̀ àwọn arókún ẹ̀ àwọn mọ̀dínà wọn bínú wọn bí kẹ́kọ̀ọ́ fún àwọn táwọn mú ẹ̀sìn lọ àwọn èèyàn mú màlúù lọ àwọn èèyàn mú ẹran lọ àwọn èèyàn mú góòdù lọ èyí wọ́n mú àlébi ìlọ́bọ̀ bí ìlú bí ó lè rà wọ́n bó lè rà nù ó di yé ó lè rí ni wọ́n láwùtà láàlú náà.